إن الحمد لله نحمده ونستعيده ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قد أوقفنا الله سبحانه وتعالى أطر صلاة نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله ثم تسواجوا لري عليه إيه ترى أصول السنة تجي الإمام أحمد بن أنبل رحمه الله تعالى ومن ثم من بعد أصحاب الشورى آل بدر من المهاجرين ثم آل بدر من الأنصار من أصحاب رسول الله صلى الله عليه وسلم على قدر الهجرة والسابقة أولا فأولا wọ́n ní lẹ́yìn ìgbà tí a sọ̀rọ̀ nípa àwọn márùn-ún tí wọ́n jẹ́ asáàbù ṣúrọ pẹ̀lú Umar radiyallahu anhu àti tí Umar tí ó yàn apart from Osman àti àwọn yòókù tí a dárúkọ Ali radiyallahu anhu Talha bin Zubair Abdurrahman bin Awf àti Sa'ad bin Abu Waqqas radiyallahu anhu ajma'in gbogbo wọn tá a dárúkọ yìí pẹ̀lú Uthman tí a ti dárúkọ tẹ́lẹ̀ ajẹ́ mẹ́fà àti Umar yẹn ibi kan yẹn ìyẹ̀kan láàrin tàbá ń sọ̀rọ̀ nípa ọlá láàrin àwọn sàhábà radiyallahu alayhim àwọn eléyìí àwọn márùn-ún ni wọ́n tẹ̀lé àwọn mẹ́rin àkọ́kọ́ tí Ali bẹ ní ara wọn radiyallahu anhu bákan náà Uthman márùn-ún ni àti ah, uh, wọ́n ma jẹ́ mẹ́fà papọ̀ ó ní lẹ́yìn àwọn eléyìí àwọn tó tún tẹ̀lé wọn ní ahlu badr minal muhajirin àwọn tí wọ́n jagun badr nínú àwọn tí wọ́n ṣe yíra láti Makka wá sí Madina torí pé ogun badr ogun tí ó wáyé lẹ́yìn gbà tí anábùwà muhammad sallallahu alayhi wa sallam tó ṣe hijira láti makka lọ sí madina àwọn kèfèrí makka tí wọ́n ti jẹgàba lórí àwọn nǹkan wọn nínú makka torí pé àwọn mùsùlùmí wọ́n fi dúkìá wọn lẹ́ni tó sá pẹ̀lú ẹ̀sìn wọn anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó wà rí gẹ́gẹ́ bí opportunity pípé ẹrú titun wọn náà tí wọ́n ń gbé bọ̀ wá ọjà wọn tí wọ́n lọ rà láti ìlú sham àwọn náà lè gbà lọ́wọ́ wọn torí pé àmọye ẹrù làwọn fi sílùú mọ́kà tí àwọn sá pẹ̀lú ẹ̀sìn àwọn eléyìí ló padà bí sí ogun badru láàrin àwọn àti àwọn kìfìrí mọ́kà torí pé ìgbà tí wọ́n gbọ́ ikú anabiwa muhammad sallallahu alaihi wasallam wọ́n pàdé abu sufyan nígbà yẹn ó sì jẹ́ kéfìrí àtàwọn míì wọ́n pàdé wọn lọ́nà láti lè gba àwọn nǹkan tó wà lọ́wọ́ títí wọn náà àwọn kéfìrí mẹ́ka wọ́n rọ́ jáde wọ́n tú jáde ìpele embarrassment ni àti káwọn tí pẹ̀lú anabiwa muhammad sallallahu alaihi wasallam àti àwọn èèyàn rẹ̀ bó tiẹ̀ jẹ́ pé abu sufyan ó padà rí àwọn ẹrù yẹn àwọn ọjà yẹn ó padà rí escape ó padà rí gbé escape ṣùgbọ́n àwọn yẹn ṣe gbogbo rárá kò sí tó jọ àfi káwọn já àfi kí àwọn bá anabi muhammad sallallahu alaihi wasallam àfi káwọn bá já ṣe lè padà dé ìsí ogun bá tó àwọn tí wọ́n já ogun yìí wọ́n lé ní nǹkan bí 300 nínú àwọn sahaba radwanullahi alaihim àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n pè ní àwọn ahlu badri àwọn làwọn tó ṣe pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ti ṣàforíjì fún àwọn kùdíẹ̀kùdíẹ̀ wọn ọlọ́mọba subhanahu wa ta'ala ó ṣàbójú kúrò fún wọn so àwọn ni wọ̀nyí a máa sọ̀rọ̀ wọn dáadáa àwọn táàmùrúkọ wọn ni àtàwọn táàmùrúkọ wọn àwọn táàmùrúkọ wọn àtàwọn tí àmùrúkọ wọn a ní sọ̀sọ̀kú sọ ń pa wọn eléyìí ni tí alimami ahmad rahimahullahu ta'ala tí wọ́n fi rìn lẹ̀ ìpè súnmọ́ min ba'di ashabi shura lẹ́yìn àwọn tí wọ́n ṣe shura wọ́n padà fi yan usman radiyallahu anhu àwọn tó tún tẹ̀lé wọn ni ahlu badrin min almuhajirin àwọn ará badru nú àwọn tí wọ́n ṣe jẹ́ láti makka bákan náà summa al-ansar àti àwọn ará badru náà àwọn ará madina tó ṣe pé gbogbo wọn ni wọ́n jọ jagun badru min ashabi rasulillah sallallahu alayhi wa sallam nínú àwọn sàbí anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam sọlá wọ́n ṣíwájú àwọn ṣe àwọn iṣẹ́ olóore sí awalan fa awalan ní sísẹ̀ntẹ̀lé òun ni a ní gbọ́lá fún àwọn tí wọ́n kéré lórí àwọn tó ṣe pé kíní àwọn ni wọ́n lọ́lá jù àbáwọn ni wọ́n ṣíwájú eléyìí bẹ́sì ṣe tó nìyẹn ọlọ́mọba subhanahu wa ta'ala ni was-sabiquna wọ́n jẹ́ ní al-awwal tó jẹ́ wọn ni àkọ́kọ́ min al-muhajirin nínú àwọn al-muhajirun àwọn tó ń kúrò láti Makka pẹ̀lú Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam lọ sí Madina wal ansar àti àwọn ará Madina tí wọ́n tẹ́wọ́ gbà wọ́n Allah subhanahu wa ta'ala ni walladhina taba'uhum bi ihsan àti gbogbo àwọn tó wọn pẹ̀lú dáadáa radiyallahu anhum wa radu anhu ọlọ́wọ́ bá yọ́nú sí wọn àwọn náà yọ́nú sí ti ọlọ́wọ́ bá ṣe fún wọn ní dáadáa radiyallahu anhum wa radu anhu wa adala jannatin tajri tahta al-anhar khalidina fiha abada dhalika al-fawzul azim bakana ọlọ́wọ́ subhanahu wa ta'ala qalisi kalẹ̀ fún wọn aljanna tó ṣe kí akérèmọdù ń sọ ní abẹ́rẹ́ tí wọ́n mọ bẹ́ńbẹ́ lọ gbére eléyìí rètí òtóbi sọlọ́wọ́ subhanahu wa ta'ala ó sọ eléyìí nípa àwọn al-muhajirun àti àwọn ansar àwọn tí wọ́n ṣe hijira ní àti Makka bákan àwọn ansar àwọn ará Madina tẹ́tẹ́wọ́ gbà wọn àwọn tí wọ́n jẹ ogun Badru àwọn wọ̀nyí a ní nǹkan bí 300 plus ni wọ́n àwọn ẹni wọ̀nyí ẹni ọlá ni wọ́n ẹni àpọ́nlé ni wọ́n a kì í sọ̀sọ̀kú sọ nípa wọn náà bá sọ pé wọ́n ní kùdìẹ̀kùdìẹ̀ gbogbo ọmọ ènìyàn ló ní kùdìẹ̀kùdìẹ̀ ṣùgbọ́n kùdìẹ̀kùdìẹ̀ wọn kò sọ ẹran wọn di ẹ̀tọ́ fún wa láti máa jẹ kò sọ ìmọ̀ wọn di ẹ̀tọ́ fún wa sọ eléyìí nǹkan tí ó gbòòrò nílẹ̀ yìí nínú ọkàn wa. صلى سبحانه وتعالى والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله يا àwọn tọ́wá lẹ́yìn wa الله وباو اغفر لنا ọlọ́run ọba الذين سبقونا بالايمان ṣe àforíjì fún àwọn ọmọ ẹ̀yà wa tán síwájú wa nínú ìmánì wọ́n síwájú wa gba ìsìláàmù sabaquna bil ìmánì wala taj'al fi qulubina ghillan lil ladina amanu eré ọlọ́wọ́ bá má fi ìkórìíra àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún sínú ọkàn wa against àwọn tán gbọ́ lọ́wọ́ ọba gbọ́ síwájú wa wala taj'al fi qulubina ghillan lil ladina amanu rabbana innaka ra'ufur rí ọlọ́wọ́ bá wà ìwọ náà ní rọ̀ọ́fù ọba aláàánú rahimun ọba oníkẹ ayé al-Qur'an tó kílẹ̀ lílé lórí bó la ṣe ń sọ̀rọ̀ nípa àwọn sọ̀hábà rẹ̀ wà ní láàrin ṣèyàn jẹ́gẹ̀jẹ̀gẹ̀lẹ́ ló ṣe pé àwọn kùdìẹ̀kùdìẹ̀ àwọn sọ̀hábà ni ó mú ní ní ó wá tẹ́bàtì láti lè máa fi bẹnu àtẹ́lù wọn eléyìí nǹkan tó burú jáì a níjókòó ti àwọn kùdẹ̀kùdẹ̀ díẹ̀díẹ̀ tí wọ́n ní láti máa bẹnu àtẹ́lù wọn láti máa sọsọkúsọ nípa wọn rádà a máa bẹ̀lọ́ wọn bá fún wọn a máa wá burúkú fún wọn a máa tọrọ àánú ọlọ́wọ́n bá fún wọn eléyìí ni nǹkan tí ọlọ́wọ́n bá pa wá láṣẹ eléyìí lè kàtí ànábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ fún wa náà ààrẹ lómi yóò ní ẹni kí a mọ́ bú àwọn sàábé ṣùgbọ́n àwọn sàábé gan fúnra wọn kì mọ́ búra wọn eléyìí ọ̀rọ̀ òmùgọ̀ ni náà àwọn sàhábà ridwanullahi alayhim akẹgbẹ́ ni wọ́n nǹkan lè ṣẹlẹ̀ láàrin ọmọ ènìyàn síra wọn àwọn tó ń jẹ́ akẹgbẹ́ àwọn kẹ́kọ̀ọ́ máa ṣẹlẹ̀ láàrin wọn gbọ́nú sí omi ò tó yóò máa ṣẹlẹ̀ díẹ̀díẹ̀ láàrin àwọn àtàjọjẹ́ akẹgbẹ́ ìyín ò wá ní sọ pé tí èèyàn méjì bá ń já káwọn ọmọ wọn lápèjúwe àbí ọmọ ọmọ káwọn sọ yìí di nǹkan tó ṣe wípé wọ́n máa fi disrespect àwọn bàbá bàbá wọn tó ṣe pé wọ́n ní gbólóhùn asọ̀ láàrin ara wọn àbí tí wọ́n gbọ́ra wọn yé láàrin ara wọn pẹ̀lú gbogbo eléyìí náà anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó bá wọn parí àwọn nǹkan wọ̀nyẹn ó dẹ̀ dájọ́ sí ibi tó yẹ kí ó dájọ́ sí ẹni tó jura wọn lọ anábì sallallahu alayhi wa sallam jẹ́ kánà pé ní tí ó jẹ́ kẹ́ni tí wọ́n jù lọ́mọ̀ pé ó hàn eléyìí má ṣe ẹni jù ẹ lọ irú ẹni tó ṣe pé Khalid bin Walid radiyallahu anhu tó ṣẹlẹ̀ láàrin wọn àti Abdurrahman bin Auf Khalid bin Walid radiyallahu anhu ìkàkàṣẹ̀ láàrin wa ti Abdurrahman bin Auf so ó wá tàbí Abdurrahman bin Auf Khalid bin Walid ní dẹni tó gbìyànjú fún Islamu gan lórí pé anábíwa Muhammad sallallahu alaihi wasallam pè ní Saifullah ìdọ̀lọ́wọ́ bá àwọn kèfèrí wọ́n bẹ̀rù ẹ̀ gan so bẹ́ẹ̀ ni Abdurrahman bin Auf lára wọn tó gbìyànjú gan náà ni ó ná owó rẹ̀ bákan náà ó tún jẹ́ ẹni tó ṣe ipòhun náà jagun ó tún bẹ lára àwọn ẹni àkọ́kọ́ àwọn tó ṣe pé ni wọ́n ṣíwájú nínú ìsìláàmù Khalid bin Walid wá létà ṣùgbọ́n gbà tí èdè àìdè díẹ̀ ṣẹlẹ̀ láàrin wa tí Khalid bin Walid tí ó bú Abdurrahman ashabi la tasubbu ashabi ẹ má bu àwọn sàábé mi tó ń bú jẹ́ pé abdulrahman bin Awf náà sàábé ànábi sallallahu alaihi wasallam ṣùgbọ́n sàábé ju sàábé lọ sọ ànábi sallallahu alaihi wasallam fún wa lẹ́bi nafsi bi yẹ́ni law anna ahadakum anfaqa mithla uhudi dhaban ma balaga mudda ahadihim wala nasifa ànábi sallallahu alaihi wasallam tí èèyàn kan nù ní fi lè náà dèdè òkè Uhud ó ná báàbá ní gold that is ó ní dèdè òkè Uhud ó ní ní gold ó wá ní gold yóò tó tóbi bí òkè Uhud òun fẹ́ fi ṣe ìtọrẹ àánú òun fẹ́ fi dá sí tọ́lọ́n anábi sallallahu alaihi wasallam ni máa bá lázàmú da áhàdíhì wọ́lá nasifa ládá tí ó rí ń bẹ́ẹ̀ kò tó ládàá tí àwọn ẹni ìṣíwájú ní àwọn sàábé ẹ́ ládàá tí àwọn ẹni ìṣíwájú òòrì níbi pé wọ́n fi múdù àgbàdo àbí jéró àbí ọkà bàbà wọ́n fi ṣe ìtọrẹ àánú èèyàn kan mú múdù jéró àbí ó mú múdù àgbàdo ó wá fi ṣe ìtọrẹ àánú fún yàn àárí pé nǹkan kékeré wọ́n lánà sí ìfà àbíkàtẹ̀ ní ìdajì rẹ̀ ìdajì múdú àgbàdo àbí ìdajì múdú ọkà bàbà ló lóun fi ṣe ìtọrẹ àánú láàdá tí àwọn àgbà sàábé yóò rí ń bẹ́ ó ju tó ṣe wípé sàábé tí ó sínú àwọn àgbà sàábé láàdá tó wọ́n orí tó bá fi òkè ó ní góòlù tó bá fi ṣe sọ́dá kalọ̀ ẹ̀wù tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó sọ láàrin tàbí méjì tó ṣe pé ìkíní kejì wọ́n gbìyànjú fún Islam alìbìrì Walid ó ní ìgbìyànjú tó ṣe fún ẹ̀sìn nípa ìbá àwọn ọ̀tẹ́ ẹ̀sìn jà Abdurrahman bin Auf òun náà bá àwọn ọ̀tẹ́ ẹ̀sìn jà ṣùgbọ́n títí ẹ̀ ní kò tó títí Khalid bin Walid Abdurrahman bin Auf ó ná owó sínú ẹ̀sìn Islam gan bákan náà lára àwọn aṣíwájú nínú gbígba ìsìláàmù ló wà anẹ́bùsọ̀lá àwọn sọ pé rẹ̀ Khalid látọ̀sùbù ọ̀sàbì ẹ má bu àwọn sàábì rẹ̀ fọwọ́lẹ́dì nafsi bìyẹ́dì bó fi ọba tó ní ẹ̀mí ìbúra láwọ anna ahadakum anfakọ̀ mítla ọ̀hìnrìn dábàá máa balaga mudda ahadihim wala nasifa tí ẹ̀kan ní bá fi dèdè òkè úùtù tó jẹ́ góòlù tó fi ṣe sọ́dáka kò tó dèdè múdù àgbàdo àbí ọkà bàbà àbí ìdájí ẹgbẹ́ tí àwọn àgbà sàábé tí wọ́n fi sọ́dá kájú sọ àwọn ará wọn tí ó máa bẹnu àtẹ́lù wọn tí wọ́n mọ̀ sọ̀sọ́ kú sọ ń pa wọn wọ́n máa mú àwọn nǹkan tí ó jọra wọn wá láti lè fi ṣe tí wọ́n fi ṣe àtẹ̀gùn láti máa jára nǹkan àwọn sàhábà rẹ̀ wọ́n fi láàrín sọ yóò mi àwọn sàábé náà búra wọn so tó bá búra wọn ìyẹn túmọ̀ sí pé àwa náà gbọ́dọ̀ mọ bú wọn yé ló ń sọ ìtàn ni tó a bá sọ̀tàn òun ni kó sọ ìtàn ní èyí tó ṣe pé kò ṣẹlẹ̀ kó parọ́ mọ́ wọn èyí tó ṣẹlẹ̀ kó sọ́nsọ àbùkù wọn eléyìí ò kì í ṣe ìlànà àwọn mùsùlùmí ló jẹ́ pé àwọn àfa àṣáájú ẹnu wọn kò lórí wípé gbogbo ẹni tó bá fi lè sọ wípé àwọn sàábé wọ́n ṣe kèfèrí lẹ́yìn anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam àfàwọn díẹ̀ nínú wọn nìkan tí wọ́n ju bí mẹ́wàá lọ wọ́n ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ àbírú ẹni bẹ́ẹ̀ kèfèrí ni tí ò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ kèfèrí òun ni tó wá sọ pé gbogbo àwọn sàábé kèfèrí ni wọ́n lẹ́yìn anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam àfi àwọn díẹ̀ nìkan kí ló fàtó jẹ́ pé irú èèyàn bẹ́ẹ̀ tó fi ní kèfèrí ló ń gan fún rẹ̀ ó ní pé aláwọnú Al-Qur'anul Karim ọlọ́wọ́ bá ròyìn àwọn sàhábà lára rẹ̀ ní àwọn àyà tí a mú wáyé والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوا بإحسان قرارين محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا lára ẹ̀túnlẹ̀ lẹ́yìn náà bẹ́ẹ̀ náà ni àwọn àyà míì tó ṣe pé ọlọ́wọ́ bá fi àwọn sàhábà so ẹni tí ó bá sọ wípé àwọn sàhábà mọ́sí wọ́n di kèfèrí àfàwọn díẹ̀ bí Ali bí Fatima bí Hassan bí Hussein bí al-Mikdad àfàwọn díẹ̀ tí wọ́n ju mẹ́wàá lọ nìkan náà rí ìtumọ̀ rẹ̀ ní pé ẹnìyàn kàzábà al-Qur'an ó ń pè al-Qur'an gbogbo ẹni bá rẹ̀ ti pé alkùránì ní rọ́ọ̀nì yìí fọ̀rùwọ̀ káàfin kẹfìrí ni láì sí a tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹlòmí ìwà sọ pé wọ́n sọ pé kẹfìrí ni wọ́n ṣùgbọ́n fásákọ̀ ni wọ́n kò kí èyàn ẹlẹ́ṣẹ̀ ni gbogbo wọn àyàfi bí àwọn bí yé mẹ́wàá àbí nǹkan the same thing lòun náà kẹfìrí torí pé tá wọnú alkùránì karim ọlọ́wọ́n ọba ròyìn àwọn sàhábà rẹ̀ wà lọ́la a sọ wípé wọn àdẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan sí kejì ṣùgbọ́n ta ni ò lẹ́ṣẹ̀ tó dá kan sí kejì ni kò sí pẹ̀lú gbogbo ẹ̀ náà ni ọlọ́run subhanahu wa ta'ala ọrọ̀ ìwọ̀n dáadáa àwọn bí tẹ́sí tẹ́ṣẹ̀ ọlọ́run bá ló ń ṣàforíjì fún wọn èèyàn kan wá ní ara o kí ni wọ́n wọn kì í ṣe èèyàn gidi tó bí èèyàn bẹ́ẹ̀ náà kò sí tàbí ṣùgbọ́n lórí pé kéfèrè ni ṣùgbọ́n bóyá èèyàn kan bú wọn ní èébú tó ṣe pé kò ń ṣe pé ó ta sẹ́sìn wọn àbí ó pò wọn kékeré àbó pò wọn ní pòkí ó kún wọn léèbù tó yẹ pé ó ta sí ẹ̀sìn kò ń ṣe tó ta sẹ́sìn wọn irú èèyàn bẹ́ẹ̀ a èèyàn tí ó gbádùn ni èèyàn kéèyàn ní irú ẹni yẹn bá a bá tiẹ̀ pé kékeré èèyàn kéèyàn ní ṣùgbọ́n nǹkan tó wá ta sẹ́sìn àbí tó pé ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó ní nǹkan yìí ò rí bẹ́ẹ̀ bí àwọn tí wọ́n ń pè yáwá Aisha radiyallahu anha tí wọ́n fi ẹ̀sùn zina kan bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó exonerate yáwá Aisha tó kò sí tó jọ nìkan ní rárá orísìnà ṣe ni so eléyìí sì Aisha radiyallahu anha Aya tó fọ ọmọ ọlọ́wọ́n bá sọ kalẹ̀ ṣùgbọ́n lọ́rọ̀ tí òun ní ẹ̀ẹ́ o onídìnnà ni eléyìí ni àwọn ṣé àrọ̀ wá tó dùnmọ́ ń ṣe so wọ́n á sọ fún yín pé Aisha wípé onídìnnà ni kò tí ẹ̀ ń ṣe Aisha nìkan wọ́n láwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam ni wọ́n lẹ́yìn Khadija radiyallahu anha so tó ń ṣe ìyá Fatima àtàwọn ọmọ ànábì sallallahu alayhi wa tí ó kú apáfún Ibrahim so wọ́n á ní onízìnà ni àwọn ìyàwó anábi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wa azwajuhu ummahatuhum àwọn ìyàwó anábi sallallahu alaihi wasallam ìyá àwọn olùgbàgbọ́ òdodo náà jẹ́ ìyá àwọn olùgbàgbọ́ òdodo náà jẹ́ àwọn ilé rárá wọn ṣe ìyá tiwa àwọn ilé aṣẹ́wó ni wọ́n àwọn ilé òkè yẹn ni wọ́n àwọn eléyìí kèfèrí ni wọ́n tó jẹ́ pé àṣíọ́rọ́wà àfíìt kèfèrí ni wọ́n torí pé wọ́n tako tó ilẹ̀ nínú Al-Qur'an so ṣùgbọ́n in tí ó bá ta sí ẹ̀sìn àwọn sọ̀hábà rẹ̀dùwánulá alẹ́ àbí kò tako nǹkan tí Ọlọ́run bá fi rìn ilẹ̀ nípa wọn àbí nǹkan tí wọ́n accuse wọn fún tọ́lọ́wọ́n bá ti exonerate so ló fi jẹ́ pé lára àkídà ahli sunnati wal jama'a ó ní pé àwọn sọ̀hábà radwanullahi alayhim wọn kì ń sọ̀sọ̀kúsọ̀ ń pa wọn bẹ́ẹ̀ ni àwọn issues tó ń bẹ láàrin wọn wọn dá sí wọnú wọn dá sí wọnú torí pé ni wọn fẹ́ ṣorí ibú ó àwọn olórí àwọn mùsùlùmí Umar bin Abdul radiyallahu anhu wa rahimahullahu ta'ala ìgbà tí àwọn èèyàn kan béèrè nípa in tó ṣẹlẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ọlọ́run ò ní kó ń participate ń bẹ́ pẹ̀lú ìdáhùn so why tí òun ó máa participate ń bẹ́ pẹ̀lú ẹnu òun that is àwọn kan náà participate ń bí ìjà yẹn tán ló ìdáhùn òun ò sínú wọn so why tí wọ́n máa sọ ìlú ẹnu òun pẹ̀lú wípé kó mọ sọ̀rọ̀ nípa rẹ̀ sòlè yẹn kó wà ní rárá kírétàrí sọ àásọ náà ni bó ló yẹ fẹ́ sọ bó ní sọ́ọ̀sì tó ti ń sọ tó ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń sọ àwọn nǹkan tó ń gbọ́ látọ̀dọ̀ àwọn ṣíà ni láti ọ̀dọ̀ àwọn ṣíà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tí òfin lára rẹ̀ òní gbólóhùn wípé ah, وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما كل ما عند الله خير من الله ومن التجارة والله خير الرزقين ثم باري وجع انفضوا إليها وصاري لطيبة وتركوك قائما وافر محمد صلى الله عليه وسلم وافر إليه لوري درو نعم إليه أو صحابة رضوان الله عليه وما ويكتب ولم أبو نفسي wọn àdẹ̀mọ̀ pàrẹ́mì sọ̀lá sáàmù ò nífẹ̀ẹ́ sí wípé tó bá ń ṣe kútùbà lọ́wọ́ à ń jáde tún lọ ṣe kíní lọ́rajà àbí lọ́tajà tí wọ́n gbọ́ pé kíní caravan àwọn tí wọ́n ṣe ní àjòtán lọ́rajà nílùú sáàmù ni wọ́n dé tí wọ́n jẹ́ ń kálukú wọ́n wà ń bẹ̀ sọ̀nàbí ń ṣe kútùbà lọ́wọ́ ọlọ́run bá bá wọn wí lórí yẹn ìpíntẹ́ṣin yẹn ó kú díẹ̀ káàtó wọ̀tárakú kankan imẹ́ wọ́n fi rẹ̀ ànábì sọ lásán lẹ̀ lórí ìdúró ọlọ́run sọ fún ọ pé máìndàlá ládá tó àti ọjà tẹ́lẹ̀ mẹ́ta lọ wọ̀lá òkèrò rọ̀ sí pé ọlọ́run ọba òun lọ́ba tó lóore jù ọba tí máa ṣe àrísìkí fún èèyàn sókè la fẹ́ lùmí eléyìí àwọn tó fẹ́ bẹnu àtẹ́lẹ̀ àwọn sábà wọn ẹ̀hẹ́ sáwọn ẹni eléyìí ẹni rí máa fànà bí lẹ́kọ̀ọ́ máa ṣe kúrú báyìí àwọn ajáde lọ mo lọ tajà ṣùgbọ́n ilé ètò mú jáde nínú alukur'ani yìí nínú alukur'ani náà ló wà tọ́nà ọba ti lọ pé kí wasabiquna al-awwaluna min al-muhajirin wal ansar wal ladina taba'u bi ihsan والذين تبعوه بإحسان رضي الله عنه ورضوا عنه inú Al-Qur'an náà ló wà wọ́n ṣe tó kù díẹ̀ káàtó ọlọ́run bàbá wọn wí ọlọ́run bá dẹ̀ tó ròyìn wọn èyí ò ní tí àwọn Ahlus-Sunnah wal Jama'ah tí wọ́n ló lérí ṣùgbọ́n àwọn Shia wọn ní bìlíìfù ní Al-Qur'an ló ṣùgbọ́n wọ́n lo rúpọ́ṣọ̀n báyìí láti lè fi járáǹtì àwọn sahaba radwanullahi alayhim yẹnu sọ ní àná òní pé yẹ kán járáǹtì àná bí náà sallallahu alaihi wasallam ìgbà tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní abasa wa tawalla an ja'ahu al-a'ma wa ma yudrika la'allahu yazakka aw yazakkaru fatanfa'u dhikra amma man istakna fa anta lahu tasadda wa ma 'alayka alla yazakka wa amma man ja'aka yas'a wa yakhsha fa anta anhu talaha anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ń ṣe wá sí fún àwọn àgbààgbà kùrẹ́ṣì lẹ́ni tó ń òpù pé gba ìsìláàmù ní ah islam àríbi jòkó dáadáa ó wá ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ ní arákùnrin kẹta ń pè ní amr bin omi umm maktoum arákùnrin yìí ni ó wá ń bọ̀ wá ó ń bọ̀ wá láti wá bá anábíwa muhammad sallallahu alaihi wasallam ó wá ní ya muhammad rẹ muhammad ìpèwò ilé bí àti ṣe pé kí èèyàn sọ pé ah kò fẹ́ pọ̀ kúta sí kẹta ń sọ àwọn ẹnu wọ̀nyí níbi ẹni kan ti fẹ́ juwọ́lẹ̀ so anabi wa kọ́yìn sí sallallahu alaihi wasallam ọlọ́run wa bá anabi muhammad sallallahu alaihi wasallam lórí yẹn pé kílẹ̀ tó kọ́yìn sí kílẹ̀ tó fajúrò fún eléyìí ni ó ń bẹ́ ẹlẹ́ni tó ṣe pé kí ni ó ń wá àlékún mọ̀ nípa ẹ̀sìn àwọn eléyìí tó ń bá sọ̀rọ̀ yẹn ni ah, o lè sọ bí àwọn gbà bí wọn nígbà náà ọlọ́run bá bá ní sọ lásìlẹ́mú ànábì ò torí ẹ̀ ní kó nìkan yọ kúrò ní Al-Qur'an ó rìpọ́tù ẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá tó bá wí òun náà ló ká mọ pàtàkì ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní àmọ́ iye àyè inú Al-Qur'an so kò sẹ́ni tí ò láwọn mistakes ti ti àwọn kùdìẹ̀kùdìẹ̀ kálukú wọlá ní sọlọ́run bá subhanahu wa ta'ala ó náà fatahna laka fathan mubina ọlọ́run ní àwọ aláṣẹ ìṣípayá tó kílẹ̀ fún àdámsọ̀lá àṣàlá nítorí kíní nítorí kọ́lọ̀ ọmọ subhanahu wa ta'ala bá ṣe àforíjì fún ẹni matakadama min zantikọ mata afghan àwọn ẹ̀ṣẹ̀ kújẹ́kújẹ́kújẹ́ èyí tó ti kọjá àti tó padà ṣe ọlọ́run bá ṣe kíní ó fi rin ilẹ̀ fún àdámsọ̀lá àṣàlá ìpé kíní ó náwọn ẹ̀ṣẹ̀ kéèkéèkéèkéèkéè àkídà àlùsùn jama onípa nàbí sọ̀lọ́ àtàn àbáwọn ànábì ọlọ́wọ́ bá wọ́n ní àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn kàbáyìrì dùnú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni kò sí fún wọn ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn ànábì ọlọ́wọ́ bá náà ni pẹ̀lú àwọn ẹ̀rí láti inú alukur'an àti sunna ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n àwọn ṣíà yìí torí pé wọ́n ní ìkórira fún àwọn sahaba ẹwà rẹ lómi náà tí ó dákẹ́ mọ̀ yóò wá fọ́ọ̀lù fún wọn yóò wá sọ ní ẹni tó pé kí ni àwọn ó gbé kalẹ̀ táwọn ọmọ ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rárá àwọn sàhábà radwanullahi alayhim ẹni àpọ́nlé ni wọ́n ẹni ẹ̀yìn ni wọ́n wọ́n ń ṣe ní tí a máa ń ṣe àbùkù wọn ni so eléyìí ó jẹ́ nǹkan tí ìmáàmù yìí kan nílẹ̀ tá a bá ti rí èèyàn kan tó ṣe yí pé ó ń ta sí àwọn sàhábà radwanullahi alayhim ká mọ̀ pé ẹni ẹni ẹni tí ó gbádùn yìí bóyá ń bú ẹ̀sìn wọn àbónkù wọn kéfèrè àbónkù wọn pòkì mọ́ ní dáùtì kó kírù ju awọ lọ gẹ́gẹ́ bí yorùbá ṣe máa sọ fọwúwá zindikun zindikun ni munafiki ni kèfèrí ni ó kàn fi islam bojú ni eléla ní abu zura arrazi rahimahullahu ta'ala náà àwọn afáàtà ti jáde láyé ní nǹkan bí ó yẹ uh, 1000 close to 1200 years قل إذا رأيت أحدا ينتقف أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم فاعلم أنه زنديق tó bá ti rẹ́yìn kan tó ń bẹnu àtẹ́lu ìkànnà àwọn sàábẹ́ àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam pé mùnáfìkì ni àti ó ń bẹnu àtẹ́lu ẹ̀sìn wọn ó ń bẹnu àtẹ́lu ẹ̀sìn wọn ó ń pè wọ́n kéfèrí àbó ń pè wọ́n nípò àbí nǹkan tó lọ́wọ́ ọba ti fọ̀ wọ́n mọ́ ó ní nǹkan ẹ̀ ò rí bẹ́ẹ̀ fáìlàmà náà ò zindik mọ́ ní dáùtù lọ́mọ pé kí ni zindik ni munafiki èèyàn ni wàdálìkà anna rasul haqqun wà anna al-Qur'an haqqun kí ló fà tàbí sọ pé zindik ni ó ní pé òjíṣẹ́ ọlọ́run bá Muhammad sallallahu alaihi òdodo ni òjíṣẹ́ ọlọ́run bá ní tòótọ́ al tó dẹ̀ mú wá fún wa náà al òdodo ni وإنما أدى إلينا القرآن والسنن ẹni tó mú alukur'ani wá fún wa àti àwọn súnà tàjẹ́ kó dọ́dọ̀ wa lónìí asáàbù rasúlìláì sọ́lọ́lá àṣàlá àwọn sàábẹ̀ yìí náà ni àwọn sàábẹ̀ yìí náà ló mú alukur'ani àti súnà wá fún wa sọ́lọ́ jẹ́ pé àfá yìí wọ́n sọ fún wa pé ìnáma yorùdúnà ẹ̀yìn ìjọba ìhúṣù hù dáná àwọn ẹlẹ́rìí wa wọ́n jẹ́ ẹlẹ́rìí wà ní wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ ṣan wọn lọ́gbẹ̀ẹ́ lìú kí ló kitaba wa sunna láti lè wọ́ alkùránì àti sunna ni wal jahri bihim awla àwọn gẹ́gẹ́ ló yẹ ká ṣá àwọn gẹ́gẹ́ ló yẹ kí ká fáyà wọn wal jahri bihim awla hum zanadiqa afá tuntun sọ pé kí kò kí èèyàn ni wọ́n mùnáfìkì ni wọ́n alábá àti gbogbo tó mú òun náà látara àwọn kàtí àkójọ yìí tààsọ yìí ní al-Qur'an Karim àti musulman anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam so ní ṣókí kátó tún ọjọ́ mi ìtàn sọ fún wa òun náà ni wípé àwọn sàábì anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam ẹni àpẹẹlẹ wọn àwọn ará Badru ẹjagun Badru ẹni àpọ́nlé ni wọ́n ìkànnì àwọn sàábé Hatim nàbí bàtà ó ṣe mistake pẹ̀lú pé ó fún àwọn kèfèrí Mẹ́kà ní information àwọn kanú wọn ó fún information pé Ànábì sallallahu alaihi wasallam tó so information yẹn padà wá dọ́dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam Ànábì bínú gan wọ́n tara ọmọbìnrin kan lànàbì kan mọ̀ wípé lẹ́tà ń bẹ lọ́wọ́ ọmọbìnrin yìí anabi wa ara ali radiyallahu anhu pé ọmọbìnrin kan lọ lẹ́tà kan bẹ lọ́wọ́ rẹ̀ lẹ́tà yẹn ẹ lọ gbà ali radiyallahu anhu ó wá lé ọmọbìnrin yìí ìgbà tí ó dọ̀dọ̀ rẹ̀ lẹ́tà tó bẹ lọ́wọ́ ń bọ̀ ó ní kò sí nǹkan kan lọ́wọ́ otherwise ni màá jẹ sí torí pé anabi sọ lásán ní kankan lẹ́tà kan bẹ lọ́wọ́ rẹ̀ ọmọbìnrin yẹn ni ó wá ṣìkiri ó wá jẹ́wọ́ ó wá mú lẹ́tà yẹn jáde ó fi síbi irun ọ̀ṣọ́ ó jáde nígbà tí wọ́n kà ó di pé kíni láti ọ̀dọ̀ Hatib bin Abi lọ sí ọ̀dọ̀ àwọn èèyàn kan náà wọn ra Mẹ́kà wọn sọ fún pé ah, Muhammad sallallahu alaihi ó fẹ́ wá jà ìlú gbogbo tí wọ́n ti pé kí ìyẹn tó àṣírí àwọn mùsùlùmí fún àwọn kèfèrí náà tó ṣe yẹn ní ẹ̀ṣẹ̀ ńlá ni ṣé kúfùrù ni ọ̀gọ̀rọ̀ àwọn afágbà gbogbo ṣe kúfùrù ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni tó bá ṣe pé tó torí ẹ̀ṣẹ̀ ni pé ó ètì Islam ni kúfùrù lélẹ̀ ṣùgbọ́n tó kó ṣe nítorí kó ń wá nǹkan ayé kan ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni ó tó ṣe sẹ́gbà tí anẹ́bìsọ̀lá àtàbí kí ní ọdún anẹ́bìsọ̀lá àsàlá so àwọn kan wọ́n náà sàhábà pé ya Rasulullah bí Umar radiyallahu anhu dáàni adrib ọkọ̀ adal munafik ṣe ń dẹ́ orí munafike tani munafike olè tó ń fi ṣe so ó ń sọpọ́ ti kúfùrù lábẹ́ ṣùgbọ́n ń fi islamu ẹni tán pé anything tí wọ́n jẹ́ nǹkan tí ó mú ìṣubú islam wá ní ó mọ̀ lọ ṣe lẹ́yìn ṣùgbọ́n tó bá dọ́dọ̀ àwọn mùsùlùmí ah, àwọn mùsùlùmí kìíní kan munafiki nù tí wọ́n mọ̀rù kan kúrò pé kí munafiki ni pé dáhà ní adrim ó ń kọ́ àwọn munafiki jẹ́ pé orí munafiki bó lásọ̀ anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam fi ilẹ̀ ó má yóò dirí ka la'alla tọ́lá ala ahli sọ fún mi tí ó mọ̀ bí ọlọ́rọ̀ subhanahu wa ta'ala ó sọ fún àwọn ará bádùrù ó sọ pa àwọn ará bádùrù ẹ̀pẹ̀ ìmánú ma ṣe tún ọkọ̀ gafatulakọ̀ kò sí tẹ́ lè ṣe láwọn kùdẹ̀kùdẹ̀ ní ìwòsànlójú kúrò fún yìí so anábìnrin rẹ̀ ń mọ̀rọ̀ torí pé ó ní òfìṣẹ́ ọlọ́run ẹgbẹ́ anábì bẹ́ẹ̀ lọ́wọ́ pé má hamalaka la ma sọ̀nà àtà kí ló ń bẹ́ẹ̀ ṣe tó ṣe ó ní òfìṣẹ́ ọlọ́run ní ìṣe láti lè fi kúrò ní islam islam nílẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní pé tá a bá dé maka bá ṣe fẹ́ lọ yẹn gbogbo yín lẹ ní mọ̀lẹ́bí ń bẹ̀ yẹn tí nǹkan bá dàrú àwọn mọ̀lẹ́bí yín wọ́n ó ṣiṣẹ́ kí ẹlòmí mọ̀lẹ́bí ó fẹ́ dúró tì nígbà ọmọ ìyá mi lè lè ẹ̀sìn wálé yàtọ̀ mo ṣe bí a gbé kí ni kẹwàá pàákọ́ bírí táwọn kèfèrí mẹ́ta tọmọ ti jùmọ́ àrẹ́bí sọ̀lá àtàlára àbútọ́lì tó ń ṣe ọkù rẹ̀ torí ẹ̀wọ̀n ilé fi sùtákàn wọ́n mọ́ ti jọ àbútọ́lì kèfèrí ni ó ṣùgbọ́n mọ́ ń wo ti díẹ̀ Muhammad sallallahu alaihi wasallam so ó ṣe ṣe kó ipò ẹ̀yìn yókù ní ẹni àwọn èmi ti bá débẹ̀ ẹ̀ ní pẹ̀lú ìní omi ilé ìyẹ̀kan tí ó ṣe kí ni tí ó rà pọ̀ tí wọ́n á rò pé bóyá mo wà pẹ̀lú àwọn ṣùgbọ́n islam bí o ṣéèkì ní tí mo torí ẹ̀ ṣe yìí sọ̀rọ̀mùsọ̀ láàtà ó wo dáadáa tó ti ṣe nípa pé a ah, ẹni yìí kankan ní òun ṣe tó ṣe yìí àwọn eléyìí tí wọ́n ti gbìyànjú kan fẹ́ sí ànábì máa hamalaka alàmà sọ́nàtà kí ló mú ẹṣin tó ṣe yẹn ànábì wá ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ wọ́rọ̀ lẹ́nu ẹ̀ ṣùgbọ́n ọmọ rọ̀jà láwárí ìtara mú nípa pé a ah, dáìní adrib olùkọ́ adal munafik jẹ́ ń gbé orí munafik yìí olùgbólò munafik ó ṣe ìṣtihad àwọn afẹ́mọ̀ sọ pé gbá mi tíyàn bá ṣe ìṣtihad ní àbóṣe ta'wil pẹ̀lú pọ̀lọ̀ kàfàrẹ̀ èèyàn tí ó lẹ́tọ̀ sí takfir àbófà sọ́kọ̀ rẹ̀ ní tó ṣe ìṣtihad ní sọ ìwé èèyàn bẹ́ẹ̀ ọ lè sọ pé kí ni ó ṣe ó ṣe mistake ṣùgbọ́n à ní sọ pé ó di kèfèrí padà so hadithi wípé فإذا قال لأحدكم أو من قال لأخيه يا كافر فقد باء بأحدكما هو applicable ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ rẹ̀ ó padà sí ilé sí orí rẹ̀ náà tí kò náà ti di kékeré sókílá fẹ́ tó gbélé yìí ni pé anábì sallallahu alaihi wasallam ó sọ̀rọ̀ dáadáa nípa àwọn ará àbájú ọlọ́ọ̀mà náà ṣe sọ̀rọ̀ dáadáa nípa wọn àwọn kùdẹ̀kùdẹ̀ wọn tó ṣe wípé wọ́n ṣe ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ṣàmójúkúrò fún wọn lẹ́yìn eléyìí kí ẹ̀ka máa bọ́ta kó máa sọ̀sọ̀ kú sọ nípa àwọn sahaba ridwanullahi alayhim nípa àwọn ará Badru kó wá ní kí ni òun sọ̀tàn ní ẹ̀ẹ́ ìtàkọ́lù ń sọ ó fẹ́ bú èbú ni ó fẹ́ yẹpẹrẹ wọn ni ó fẹ́ tàbùkù wọn ni so eléyìí lára nǹkan tí a gbọ́dọ̀ gbọ́ yé ni èèyàn kan bú àwọn sahaba ó bú ẹ̀sìn wọn

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك